kọ lọ́sùn. Eh, eh, ẹ àwọn wíṣkì ẹjọ ẹ má bínú kò ní dáa fẹ́ni tó kọ yín sẹ́fà. kò sí nǹkan tẹ̀dá ṣe láyé yìí tí ò ní gbẹ̀fẹ̀ o ò lè gbé àlùbọ́sà kó o fi ká ẹ̀fọ́. ṣọlá àwọn olówó yìí gbogbo nǹkan tó ń ṣe kò necessary máìdì mi dẹ̀ ń sọ kíníkan ṣé kò ní pọ́n ń lò wá ṣá. téèyàn bá kọrí síbi tó ń gbẹ́sẹ̀ oríṣiríṣi nǹkan ló máa máa ṣẹlẹ̀. ẹ wọ́n bá a lẹ́nu. ìfẹ́ owó ò gbọdọ̀ pọ̀ jù náà ó gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pọ̀ ẹ̀yìn sọ lóòótọ́ ẹ fẹ́ ṣe ìyàwó pọ̀ sí. you be safer here than going to Lapinis place don't you think. bóyá kí n gba security fún ẹ àbí wọ́n ti tẹ̀. kí la bẹ́ẹ̀ sì sí nǹkan tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ ẹ bọ́ra àmá gbé. àwòjú movie or your own imagination. imagination. soft touch or hard touch. ta ló lọmọ ọmọ mi ń gbàgbó <laughs> ó ya wèrè ni ìwọ fún rẹ ṣó ya wèrè ni. I lose one. Ah, mi kí wa wà Yes, ó ṣe smile yẹn. Eyín ẹnu kì í ṣe ṣàlàyé ni ọba rẹ. akórèdé ti ṣaláìsí. ẹ ń tọ́ ọ̀jàre akórèdé ló ń bá mi gbóúnjẹ wá síbi láti jẹ. mi fẹ́ máa sọ fún bọ́ọ̀lù. ó pọ̀ fọmọ yìí. Afaro. Hey! It's working. Nínú kó jẹ́ pé ẹ̀ máa máa lọ àbẹ̀ máa dúró dẹ̀ mọ́ níta ṣé ló ti gbọ́ pé wọn bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó láì kí tó inú má kura every minute. bí àjà ilé kú láì ṣe wí kí wáì kìlẹ̀ lọ́sẹ̀ kùn mí. má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ sẹ́yìn sẹ́yìn sọ ẹ́ dùn ní. ó fẹ́ jẹ́ kí n máa kọ́ra. she is my wife and I love her. ẹ mọ iye obìnrin ni kí lé tèmi gan sọ̀rọ̀ báyìí ṣé mọ iye obìnrin lẹ fi wà burúkú léyàwó yín kúrò nílé. ọkọ mi gbogbo ohun tí mo ṣàṣì ni kò múlò ni kò tẹ̀lé o. ẹ wo màámi kò ní ìdíkẹ́ sọ̀rọ̀ púpọ̀ bí mi ò bá dìmú kí ni mo fẹ́ dìmú gbogbo sùúrù tẹni kí n máa ṣe ó di dandan kí n ṣe gbogbo sùúrù yẹn ah, ṣé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run Elédùmarè á mú pin bá ṣé ilé ọkọ ni máa sọ pé fẹ́ kú òun sí ẹ báwọn ọmọ mi ti dàgbà tó ní Ọlọ́run tẹ níjọ rírú ẹ màámi àwọn fúnra ara wọn gan wọn ti tó wọlé ọkọ ní máa ṣẹ̀ṣẹ̀ sọ pé mò ń kọkọ kan lẹ nígbà náà lọ́hùn tẹ́ ẹ̀ sọ fẹ́fẹ́fẹ́ fẹ́fẹ́fẹ́ kí n fẹ́ kí n fẹ́ kí n fẹ́ mo ní mi ò fẹ́ ṣe bóun náà òun ló délẹ̀ báyìí dùn. wọ́n sàmì lẹ́bi ọkọ mi èmi náà kọ́ aṣáàdùpẹ́ parí rẹ̀ ńlẹ̀. ẹ ṣé ó ṣó wá da kó sọ pé kémi má rí ìyá tèmi mọ́ kó wá di wípé orí àkìtàn orí ẹgbẹ́ ẹgbẹ́ ògiri bí mo ṣe ń rí yìí mo ṣẹ̀ṣẹ̀ máa máa dúró dé yìí nílé ọ̀rẹ́ yín kó tó di pé mo máa rí yín. ṣé tèmi máa yọ̀ǹda ọlọ́run elédùnmarè ọlọ́jọ́ èní á bá mi tọ́jú àwọn ọmọ tó wà níbẹ̀ torí èmi fúnra mi gan mi ò rẹ́dí láti máa sọ pé mo fẹ́ máa kó káàkiri ó tiẹ̀ ní rírú ẹ̀ àwọn ọmọ tí mo bí gan ti tó wọlé ọkọ ó tiẹ̀ ní rírú ẹ̀ lágbára ọlọ́run ọba ó máa jẹ wọn mọ́ bẹ́ẹ̀ lágbára ọlọ́run èmi náà dẹ̀ máa jẹ rí ẹ̀ pẹ́pẹ́pẹ́ òun láti fẹ́ kó gbogbo. jẹ́ sọ tó kàn fún ẹ bí ikú ló loko bí tàkùté ni láàrin èmi pẹ̀lú ẹ̀ máa mọ̀ èmi máa sọ nǹkan fún ẹ òní tẹ̀lọ́rọ̀ mi ẹ kí ló pẹ́ just tell me kí ni ẹ kí ni ẹ kí ló jẹ́ jẹ́ kẹ́mi padà dé jẹ́ ìpadà dé pé ẹran tó fàṣọ ìjà náà ní táìtù ẹ̀. àǹtí mo ti ṣe kékeré tí mo fi dàgbà tó yìí mi ò rí èèyàn àti dádì mi mi ò rí ní good times wípé kẹtì ẹ̀ bára yín ṣe ìjà yín ní gbogbo ìgbà ọmọ mi kí ló dé ẹ̀ ní good times rárá. Màmá rẹ̀ ló kó mi sí gbogbo wàhálà báyìí. Mo dẹ̀ sọ fún màmá mi yẹn sọ fún màmá mi ọkùnrin yóò wù mí fẹ́ ọkùnrin yóò wù mí fẹ́ mo fáì mo fáì mo fáì nìkan ni mo máa ń sọ pé mo dẹ̀ pé àkíyèsí màmí sí mo ní màmá mi mo ní ọkùnrin yẹn ìnótìsí pé tó bá ti débi á lé mi fáìngẹ fáìngẹ ọkùnrin yóò sọ nǹkan kan nípa tèmi rí kí ni mo wọlé ọkọ sí tí n bá jáde ìbòlódé ń bọ̀ tí mo bá ṣu má yàgbẹ́ tí mo bá tọ̀ má bọ̀ mọ́ tí mo bá lọ bí iṣẹ́ gbogbo àwọn ará bí iṣẹ́ mi ló ń bájà tìgbà tó yá mo tún ṣí ṣọ́ọ̀bù gbogbo àwọn kọ́tọ́mà wa máa jókòó a wá jókòó a máa wo báwọn ọkùnrin yẹn ṣe ń nọ́jà ó ní kí n má ta bàtà ọkùnrin mọ́ tóbìnrin nìkan ní kí n má ta kò sí nǹkan tọkùnrin yóò fi bà mí láyé jẹ́ lórí wípé ó ń jowú ìgbà tó wá máa ṣe pápá bá ló bá tún ní pé kí n má rí màámi mọ́ ah! màámi lórí tí mo lọ lánàá ṣé bí mo dágbére pé mo fún lè fún màámi lówó jẹ ìgbà tí mo wọ́n dẹ́bi dé ló bẹ̀rẹ̀ sí ní ìlú mi yẹn. Gbọ́dọ̀ tó máa ṣe pàpàǹbarì sí ó ti wá freeze account mi. Ah. Okay, now that he has freeze my account, báwo mo ṣe fẹ́ tọ́jú ara mi? Báwo mo ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ mi? Báwo mo ṣe fẹ́ tọ́jú ilé? Because a lot of these things ni ò ní ṣe. Ah! màmá mi fojú mi ní nǹkan torí òun kọ́ ló fìyà jẹ mí màmá mi tó ló máa sùn mí ni ìpayín kékeré ni látijọ́ tí mo ti débí ṣé mo wá fẹ́ fi yín sílẹ̀ kí n gbá lé ọkọ òbòmí lọ ni àbí mo fẹ́ fi yín sílẹ̀ lọ máa ṣe lé mo sún torí kò yé mi nǹkan tí mo fẹ́ ṣe báyìí nísìn ẹ̀yin náà ló mú mi jókòó síbí báyìí pé káwọn ọmọ mi ṣàdàgbà kẹ́yìn parí skul yín tẹ́ bá ti parí skul yín sí kémi náà fáyín lẹ́bùn mi kí n bọ́ lẹ́nu òṣì àtìyá mi lè ṣú mi lè tọ̀ mi lè yàgbẹ́ ó máa ní wọ́n ń wò mí ni wọ́n ń wò mí ni báwo ni wọ́n ṣe ní wò mí. àbí kí ni gbogbo eléyìí báyìí. mo dẹ̀ sọ fún màmá mi mo sọ fún wọn mo dẹ̀ má jẹ́ kí n fọkùnrin ẹ má jẹ́ kí n fẹ́ ẹ má jẹ́ kí n fẹ́ ẹ má jẹ́ kí n fẹ́ wọ́n má jẹ́ kí n fẹ́ wọ́n má jẹ́ kí n fẹ́ mi lọ́wọ́ sísá mi assignment mẹ́jọ máa bá mi ṣe kò yé mi tó bá dalẹ̀. mo máa bẹ iṣẹ́ kò yé tó bá dalẹ̀ kí ló ṣe é sìn. assignment kò yé. lójọ ó yá yá wá lọ sọ́dọ̀ girama fún mi mo sọ fún wọn pé o máa wá gbé oúnjẹ wọn fún oúnjẹ ló wà bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti drop ẹ̀ fún wọn kó máa bọ̀ lé tó bá lọ sọ fún mi pé ṣe lòun bá girama ṣeré o máa ń náà máa dùn mí gan-an. Ah, ah, mọ́mì ẹ ṣe máa ń rẹ́ lè ṣẹ́wó tó pé tẹ wọn bó ṣe ń ṣe bí arìn dì. ẹ jẹ́ kó lọ òun náà ní ìfẹ́ tí bàbá yín fura. kí mi lọ ilé ìdájì máa bá mi tó sì ṣe sòròsòrò bíi bẹni tásùn ṣe fún mi ẹ kí mi lọ. má lọ èmi náà fẹ́ girama. ọmọ bó ṣẹlẹ̀ èyí méjèèjì ẹ̀jọ̀ lọ bọ̀tẹ́ bá ti dọ́dọ̀ girama ẹ̀ máa pẹ́ ṣé mo tí bàbá yín bá délé tí ó bàbá yín á níbo lẹ lọ tó bá fi lè mọ̀ kọ́dọ̀ girama ni wàhálà má dé o ẹ yín lọ síbẹ̀ ẹ̀ ṣe jẹ́ ẹ̀kọ́ wá ń ṣe bí olórí púpọ̀ ṣe bí wèrè ṣé ẹ fẹ́ borúkọ mi jẹ́ ni. mi ò láì jẹ nǹkan tó bá mi kàn mí tí bá ní kí n bínú dé. ẹnu ẹ̀ dákẹ́jà rẹ̀ ṣé wọ́n máa fi ń pa lójú àlàyé ìwọ́kọ́ ló fa ni wọ́n máa sọ̀rọ̀ sọ fún ẹ lé. ọgbọgbọ bí ẹ wá bí ẹ. Ah, ah. ó dàbẹ̀ ní orí ìta yẹn mi ní sisi mo jẹ àwọn ọmọ àwọn ọmọ kan ó ṣe ìyẹn jà wèrè. ẹ jẹ́ fẹ́ mi lè jà rẹ̀ kúta jọ ẹ̀yin ẹ̀yin ni. Sinko wa n bi. Orí yìí burú ni. Ẹ jẹ́ wèrè Ẹ ṣe mi. Ẹ ṣe mi. Ẹ fọwọ́ mi. Ẹ fọwọ́ mi. Ẹ ṣe mi. Orí yìí burú ni. Ẹ ṣe rẹ̀ ni. Sinko. Ẹyin bàbá kí ni ẹ máa ni ẹ̀yin olóṣì ọ̀dẹ ní jẹ́yìn àwọn wèrè. Mommy! Mommy! Yes, yes! Ah, Mummy, ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ bọ̀. Mummy, ìgbà àti Tolú ni wọ́n. bá sàbí. Ike. Ike. Yẹ Tọ́lú. Ta ló ṣe lè tọ́ fún mi? Ike. Ike Ike Ike Ike ẹ bá mi ẹ bá mi bá mi gbé wọn lórí ọ̀tọ̀. Ike. Tọ́lú. Tọ́lú. Ọmọ òun lélẹ́yìí o. Ọ̀rọ̀ rẹ̀. Máa kí ló dé? Tọ́lú ọ̀ṣẹ́. Ẹ gbà mí. Tọ́lú ọmọ ìjà máa wọ ẹwọ tó ṣe bí kò jọ mi bẹ̀rẹ̀ ah, àti mi ẹgbà mi mi ẹgbà mi mi àti ẹgbà mi ẹyẹ ní ti yé mọ mi lọ mọ mi lọ mọ mi lọ ṣe yé ọmọ yẹ yé kí ló ṣe yé ọlọpẹ pé báyìí ọ̀tá ló ọmọ yẹ ọmọ ọmọ mi mi ọkọ mi mi ọmọ mi mi ọmọ mi mi ọmọ mi mi I'm not dájọ́ kò ní dà ọ̀rẹ́ enter you dey mad. Eh. so no seniority again. which seniority. no seniority again. Come on, forget that Come on, comot matter for matter start start see even What did they do you. everybody go just dey do kalekale for me Oh, the man, Nice, yo. ọ̀gbẹ́ni máa ń ṣe é léṣe. èmi ṣe é léṣe èmi ò mi ò nice yo mi ò nice yo i go injure you i go enter you i go enter you i go enter you enter you. ilé yọ̀ mi yọ̀. èmi èmi èmi wọ́n ní tí wọ́n wà á dé máa. Bawi o, bawi o, you go be me. You go enter me. I go carry you come on. Carry you come on. Ilé yóò bí yà nígbà. Mind your speech. Yes. Mind your talk. Mind. Wait! You go shoot me! You go shoot me! If not mind your talk. Hey, so, so, so. Hey, what is this? Oh, yeah, feel it! Feel it! Ah! Hey, open your eyes. I ain't doing that. What is this talk for yet? You don't get that. Boss. Ah, no, okay. ilẹ̀ tó yọ mi náà ah, kí ló dé ilẹ̀ yọ ilẹ̀ yọ mi náà ilẹ̀ yọ ilẹ̀ yọ aláìwá yóò bá yẹn náà. I hate you I hate you I hate you now. Hey, hey why the vibrate na. swata náà gbèdè sẹ́yìn yẹta yẹta yẹta náà. one house one house ẹjọ ẹjọ ah, ah. ẹfà dé mi dé mi lórí náà aláyé má bínú jà. kì í sọ̀rọ̀ bí báyìí ẹja kọ lọ place smoke and. aláyé jà lọ jọ ti tọ́ ara bí. wọ́n ní kí sọ̀rọ̀ bí sẹ́rẹ̀ wọ́n ní kí sọ̀rọ̀ bí wọ́n ní kí sọ̀rọ̀ bí. ó yẹ kó dúró ni. ilé yẹn yọ mí ni. ilé o yẹ. bẹ́ẹ̀ ni wálé kí ló ṣe ṣé wà ó ṣá. ee madama ee no ee sí no be Ah, wọ́n ṣe wọn ẹ̀yin gànà ó ti yé wọn. ṣe rí bó ṣe sọ yẹn mo kẹjẹ kẹ everything gbé o ṣe gbọ́ mi. adóyẹmà wọ́n jẹ̀bi kò bá má yẹ. ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀. ìyáálé ọkàn ìgbẹ́dọ̀dọ̀ ẹ̀. ẹnu ẹ̀bí kan ẹ̀hẹ́ ìjà rẹ̀ mò ń gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ ẹ̀lẹ́yìn nǹkan lọ rí níbì kan lára àwọn guys kan bí dẹ̀ ṣe rí yẹn mi ò láìkẹ́ rárá mo rí pé ó pretty ju kó wà ní gbogbo irú ibi tó wà yẹn lọ wọ́n á wò pé ọmọ ẹ̀ tí bá ní kí n mú wọlé ó máa pè àwà ó dẹ̀ máa pè òun náà tábà yẹn ní ṣé tẹ̀ ó máa wúlò fún wa gan-an hmm. reason tí mo ṣe mú wọlé nìyẹn. Hmm. ọmọ ilé gbọ́ ṣé ìwọ ń hustle láàrin àwọn ṣé lesbian ni wọ́n táwọn ń ṣe gay ni. rárá o pàdí mi ni wọn èèyàn mi ni wọn àjọ ń sọ àjọ ń jì ni. ẹjọ́ ń sọ ẹjọ́ ẹjọ́ tí wàá balẹ̀ ọba jẹ́ gbogbo ẹ̀ ti rán. rárá o rárá kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. oṣù ọmọ gidi dẹ ni wọ́n virgin ni tẹ bá ti rẹ́yìn ojú ẹ̀ méjèèjì ẹ ti máa wọ̀ pé virgin abẹ́ẹ̀mù so product ni wọ́n báyìí bó ṣe wà yìí. ẹ <laughs> ẹ eh, eh, o mo má bìrì ìjà ìjọṣẹ́ lè bá mi dìde dúró kí n. mo ṣe ilé gangster joko jókòó jókòó jókòó. ìjọsọ ya ẹ ń ṣòkòtò yìí. àyà ń kọ mí ẹni kan fún mi lónìí ọmọ gidi ni wọ́n àbí ó tẹ̀ sí dà wo. first class ọmọ gidi. sori wọ ìwọ gangan iṣẹ́ ìlélẹ̀ ìwọ ni màá ń dògbà ọmọ yìí fún wàá wá jẹ́ kó kúrò ní lẹ́vù tó wà yìí sori bó ṣe di ó dìbí àlùbọ́sà wàá wá fi sí lẹ́vù ti wa. ok mama. because eléyìí kò ṣe é rí mọ́ wa ṣe bó mọ́. bẹ́ẹ̀. so káwọn èèyàn má lọ wọlé kọ́ wọn àrò pé láti lọ bẹ̀lẹ̀. ó ní kí n lo ipo fún ẹ. <laughs> sórí gbogbo àwọn tó tún pọ̀ mọ́ra yìí kó má rí píksẹ̀ ìjọ mi ṣé ti yé ẹ o ti understand nǹkan tí mo sọ àbí. trust me boss lady. ó ti yé mi. well in fact tó bá lè change this minute in mind so that àwọn èèyàn ní máa ah ah. ìyẹn ló máa ń dùn. sọ pé zazu zazu. Òbútùkùà ọmọ awétùlù àwọn zoo níbi tó ti ń bó káàdì o o kò máa pàdé kọlu pẹ̀lú àwọn wèrè olórí ó yẹ zazu Òbútùkùà alọ́ba ló ń pèdè o bàbá fáwọn ọmọ no pint bàbá fáwọn ọmọ no bra iceland jẹ àwọn olómi pizza pizza má lọ ṣe bí zulẹ̀ zuzu ó yẹ zazu zazu zazu ó yẹ mo ní. Are you want to fuck you say yeah yeah me? That bang, that bang, that bang, that bang, that bang, that bang, bang. Mm-hmm. Are you want to fuck you say yeah yeah me? Ọmọ mi ṣe bí na grey. Are you want to fuck you say yeah yeah me? Are you want to fuck you say yeah yeah me? Are you want to fuck you say yeah yeah me? I'm Ọmọ pẹ́ gbowó léra léra. Are you want to fuck you say yeah yeah me? Oh yeah, wúlọ̀ wù bọ̀ gara lọ. Are you want to fuck you say yeah yeah me? Love Alábàáfẹ́ sex, ń pèdè. Are you want to fuck you say yeah yeah me? Dáyọ̀ mọ̀ joy. want to fuck say yeah, yeah, me. How you want to fuck say yeah, yeah, me. How you want to fuck say yeah, yeah, me. How you want to fuck say yeah, yeah, me. Eh. How you want to fuck shit, yeah, yeah, me. Me, bro. Eh? How you want to fuck shit, me. Èmi ọmọ ghetto. Mo ti dájú lo mọ́tò. My grace na auto automatic. Wọ́n fẹ́ bá mi ya fọ́tò èmi ti gbéra on láti four thirty on God wọ́n lé wọ́n pàtì babe kí ni problem ẹ. kí ni mo ṣe. kí ló ṣe fún ọmọ ló ti rẹ̀ ráyè tó ń bá ó tún béèrè pé kí ló ṣe ordinary drug kò fi sínú ọtí polówó wà lọ́wọ́ máa yẹn kò poison drink ẹ̀ so that wàá lè kó gbogbo nǹkan tí máa yẹn kó wọlé. o ṣe é tì o tún káwọ́ gbìra pé kí ló ṣe. ewu ẹni tó yẹ pé ṣe ló ń pàǹpà mi tó ń kẹ́ mi nímú tó ń kẹ́ mi lójú kò tún bá mi ní nǹkan kan ṣe pọ̀ ẹ ó tún fún mi lówó kí wọ́n á lọ bẹ̀ kí wọ́n á lọ fi drug sínú sínú sínú sínú ọtí ẹ̀ kí wọ́n á kó gbogbo nǹkan ẹ̀ ó lè níyẹn mi ò lè jálè o. àbúrò dáàdi ẹ ni mo ṣòpò òun náà bílé dáàdi ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní rún ẹni odidi boss lady wọn ò ní ṣe ní yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ kí ló tó ń ṣe bọ́ ọmọ pẹ́nu. mi lè ṣe kà fún wọn bẹ́ẹ̀ náà ti pé mi ò ṣe mi dé mi. ṣé bèbí yìí stupid ṣé o mọṣẹ́ tó wá ṣe ṣá náà ṣé o mọṣẹ́ tó gbà. boss lady ò ń ṣẹran rírọ̀ bèbí yìí mo dẹ̀ ń bẹ ẹ sọ tómi bá padà tẹ̀yìn wọ̀gbìn ẹ lẹ́nu ṣé máa wọ ẹni i don't care o. ó bẹ́ẹ̀ bí wọ́n máa lọ ráyè tán lálẹ́ bí ìròjọ́ mi ò máa ráyè gbogbo gẹ̀lẹ́ ti gẹ̀lẹ́. ṣé o ti gbọ́ mm, àbówò gbọ́ ṣé kí n translate ẹ̀ tó bá lọ kú kọ tó bá lọ kú kí ni ṣé wọ́n ní o pa ni ah. ó ní kò kọ̀ fi nǹkan sínú ọtí ẹ̀ ó kàn máa sùn ni kó dẹ̀ palẹ̀ mọ́ gbogbo nǹkan tó wúlò fún wa ó dẹ̀ ń ṣe bí àsè ah. èwo ni tó bá lọ kú kọ́. Mm. Ah. ó lóun ò lè ṣe yóò lè ṣe kò lè ṣe náà ni yóò dẹ̀ fi sílẹ̀ àbí. Eh, bébì mi sọ wà ókè sáà. wà á kẹ́ ẹ ọ máa ti ń bí mi inú lọ́rọ̀ ẹ̀ ẹ pàṣàpàṣà tó ń jẹ ṣingọ́ọ̀mù yìí àwọn náà jẹ ṣingọ́ọ̀mù rí nà án sórí ṣingọ́ọ̀mù wọ́n bọ̀ ẹ ọ́ jẹ silently bọ̀ eléyìí tó ń jẹ yìí ọkọjá agbára èmi wo bí ibi tó lójú kan bá ti ṣe patí sórí ibi tí fúlà tiẹ̀ ti fọ́ọ̀mù àwọn tí wọ́n wà ń bẹ̀ ebi ọ̀pọ̀ àwọn tí wọ́n èkó ń patí ni tọ́ba ní sẹ́yìn ti jẹun sẹ́yìn ti jẹun ibi tó rí ìmú ọ̀hún náà ni ọlọ wọn ṣe ibẹ̀ náà wọn sì ṣàfù. ẹ wọ tẹ kọkọ wọn nù ẹbí àmọ́ fẹ́ jẹun. mo mọ̀ pé bí n pọ̀ o ti sọ fún mi tẹ́lẹ̀ mo sì ti pè wọ́n ẹ̀ kí ló lọ́ọ́ fẹ́ gangan. rice. rice sísè. ẹ pẹ̀lú tọ́kì. tọ́kì tí wọ́n ti pa àbí. ẹ fried one fried one. Uh, fried one ọ ọ sì sọ̀rọ̀ bíi tí èyí tọ́lẹ́ẹ̀tì gbígbé ìlọ tọ́lẹ́ẹ̀tì rárá ìwọ́n ní ìwé rẹ̀ gan-an ẹnu mẹ́rùn. nínú kí n kọ́kọ́ jẹun. kọ́ fẹ́ kó tó jẹun kó tó jẹ èmi àbí oṣù àlà. Hmm. olórí burúkú tí mo pè látàárọ̀ náà ni pé kí wọ́n wá sáà fún ẹ́ ń bì ó yẹ kí wọ́n ti débi ẹ̀ wò ó. Eh, kí ló dé. irọ́ mo ti sun hòtẹ́ẹ̀lì kan níbẹ̀ tí mo bọ́ kinní lẹ́yìn nígbà tí iṣẹ́ fẹ́ wọra báńkó oníbàgì báńkó oníbàgì bàbá ti ṣe tán n bá lọ lé ńgbà lọ́wọ́ rẹ̀ gba ilé náà ìmọ̀sájẹ̀ dání wèrè ti kú. Hmm. ṣe bí eh, ráìsì àti tọ́kì díndín àbí hmm. náà ni díndín. Eh, fried one ah, kò sí ọ̀la. Eh, ìrẹsì ọmọ bá dúpọ̀ adúlọ̀ ẹ̀kọ́ ọ̀bẹ̀dẹ̀ sẹ́kọ̀ọ́ níbi rẹ̀ sànú. Eh, màmá o. Oh. gbọ́ lórí kúkú náà bíbí. Ah, oh, oh, oh, irú rọ́bìṣì orí kúkú ọ̀nù. kò sí ráìsì. Eh, ọ̀rọ̀ ráìsì lélẹ̀. sọ́mọ̀ pé mo lọ ọdún mọ́tò sí pé kí n mówó kí n sanwó fún wọn. jẹ́ẹ̀nì mi aago mi eh, ríngì ríngì tí mo rà lọ́wọ́ iyebíye sọ́mọ̀ pé wọ́n ti jí kó. kódà owó mi wọ́n tún gbé àti fóònù wọ́n gbé. ṣé méjì méjì ni méjì méjì ní kíni. ṣé méjì ní ring yẹn ankle and um, four. wo bí as an officer for Federal Republic of Nigeria mo ti lọ bá wọn fa wàhálà mo ti record gbogbo wọn bẹ yẹn hello in fact mi ò trust ara mi mi ò trust anybody give me that your bag. No, give me your bag this baby give me your bag. it's okay kí ló dé. ṣáwá kàpù ni. Ah! lọ́sàgó you know it's going to be recalled. lọ́sàgó oh, kò ní dá wẹ̀rẹ̀ sí. lọ́sìrìngì evidence. Hey! see my phone look at my phone. hello hello if you say anything anything you say here shall be used against you in the court of law in fact you are under arrest you are an amraba you are a thief ò ń lọ ẹ̀wọ̀n ó sì ẹ̀wọ̀n No ní o ṣe ah.

wa ni ẹ̀yin lẹ́ máa sìn ayín. àmì náà ni mo ṣẹ̀hún kàfáyà ni mo ṣẹ̀hún nítorí pé mo ṣẹ̀kan àṣàrà wọn ti gbẹ̀kan àkóbá àdábá kọ́lọ́ má jàrí máa wí. àkóbá àdábá kọ́lọ́ má jàrí. àkóbá àdábá kọ́lọ́ má jàrí. àkóbá àdábá kọ́lọ́ má jàrí. ó yá sọ pé gbẹ́sẹ̀ sókè o gbé bọ́dì sókè o ọmọ ológo gbéra tán jimá sùn ẹni jáde lágbòho ọlọ́run òṣòdòrò yóò dọ̀tí owó mi dá ẹ má jẹ́ kó jápa o gbẹ́sẹ̀ sókè o gbogbo YBBM gbogbo lé pátá mòkì gbẹ́sẹ̀ sókè o alọ́ba fresh apèdè má má pè tàná o mo gbére mi dé o akọrin bí ẹni jẹ̀kọ́ ni àpèdè má máa pè tàná o alọ́ba fresh ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré òkè ẹ sáré o ẹ sáré o ẹ sáré o ẹ sáré o. nagimọ lago mi kò nagimọ lago nagimọ lago dugimọ lago àní kò nagimọ lago kwala ló ní kí máa ní. ó yá zazu zazu ṣọmọ kateka zazu ṣọmọ kórede taiwo zazu mohammed Bonsu o ṣó mọ Sunday Bankole ṣó mọ Yahoo Soja ṣó mọ Sula Asis Ramon Jẹ̀dí Olúṣesí Bákàrè Abíọ́lá ẹ̀sọ́jú Dòdó Dada mo mọ Dr Brown o mo mọ Bami Rishi mo mọ Remi Rishi mo mọ Dr Lucas mo mọ Alapasu Kóredé ní. nọ́ọ̀sì ìwọ ò rí rírì pé bóyá inú ń bí ẹni tó jókòó tí ọ pé mò ń bínú ọ̀sẹ̀ mi ò. kí ni mo ṣe báyìí. fún an officer ní Federal Republic of Nigeria tó fi jókòó tó bínú tí ò sọ̀rọ̀ ó yẹ kí wọ́n mọ̀ wípé inú ń bí ọ́físà nù eégún tó o bá rí lórí páànù làákàyè gbọ́dọ̀ sọ fún yẹn pé káfíńtà ló gbé ni mo fi jókòó lálẹ́ kan tí mi ò fi sọ̀rọ̀ inú bí mi ní ọ̀sẹ̀ mi o. mi lè ṣe ẹyin ọ́fíìsà kò fọ́ sí ibù. wàá lẹ́wọ̀ ọ̀sẹ̀ mi boss lady ọ̀sẹ̀ mi bí ìgbà téèyàn gbóúnjẹ lẹ́nu èèyàn bẹ́ẹ̀ ni tó ṣe fún mi o. ọlọ́run jẹ́ mi lè gbóúnjẹ lẹ́nu yìí. ẹ nítorí kí láti kó àwọn ọmọ tí wọ́n ń dún lẹ́gbẹ̀ẹ́ títì tá a máa ń rí réèdì nínú rédíò àwọn tí wọ́n sọ̀rọ̀ béèlì tá a fi ń dájọ́ àwọn kan wà tí yẹ pé wọn ò rí owó san fún béèlì tí yẹ pé wọ́n ń fi irun di ìrírun kákàrà wa kò tí mọ́tò tí wọ́n máa kọlù wọn mọ́tò wa wà ní kẹ̀kẹ́ gbá báyìí ààrẹ ní kẹ̀kẹ́ kọlù ààrẹ nínú kẹ̀kẹ́ ṣe débi wípé aago mi ti wá kún àkúwọ́ sílẹ̀ mo fẹ́ máa bi tàbí ọkà lẹ́nu tó yẹ kí n máa bì látẹnu nẹ́sù níbí àwárí gbogbo nǹkan bá ṣe èyí owó náà kò sí mọ́ àjọ tá à ń dá àárí dá ọwọ́ méjì mú kónú àjọ bọ́sẹ̀tì ọmọ ọmọ ṣe ni ọmọ ọmọ kọ́ àmọ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ títì ká má lè rí èèyàn rédì mọ́. ẹ wo ó ṣe fẹ́ gbọ́ mi ṣe ráwọn ọmọ yẹn wọn sí ní lẹ́vù yẹn mọ́ ìwọ sọ fún wọn náà sọ fún wọn kó má dàbí pé bóyá mo kàn fẹ́ sọ̀rọ̀ ni. ọfíìsà ọfíìsà. mọ̀mí. ó yẹ kẹ́yìn gan ti mọ̀ kó má sọ fún yín rárá ó yẹ kẹ́ ti mọ bóyá ń lọ àwa ti upgrade àwọn ọmọ wa ò sí street mọ̀. inú ilé náà ń gbé ṣé mọ̀ ni. kò yé mi náà ni. gbogbo ààyè yẹn ò sí mọ́ ṣó ti yé yín ẹ̀yin ẹ̀ kàn sọ fún mi irú oúnjẹ tẹ̀yin bá fẹ́ ó ní kẹ́ ṣàlàyé àwa máa supply wọn ẹ̀yin ní ẹ̀mẹ́ ẹ̀ ó pọ̀ lẹ́bi yẹ̀pẹ̀ bọ̀ ṣé ní gbogbo levels ká máa lọ ká máa dúró sí títì ká máa lọ máa ṣe yàmàyàmàyàn àwa ti kọjá ògùn ni. nígbà tí n bá jẹun ń bí àtàmì fílẹ̀ ń lé ń kọ ṣé ẹ rí ẹ wò ó àfi tá a bá ń tanra wa lóko o ọlọ́pàá tó bá yìnbọn máa já kọ́líìsì ẹ̀ o àwọn méjèèjì security ni wọn o ẹ wá rán lọ́wọ́ kan tọ́jọ́ yìí kérúbù yọ̀ọ̀nà rẹ̀ pa kí jésù tó dé ni o nígbà táwọn méjì bá ń kọ́ ìtìlẹ̀ tí jésù fi lélẹ̀ léyìí sẹ́kọ̀ọ́ kẹ́yọ̀ kan lòun ní àyà ni ọmọ lù bàbá aládùúrà kọ́ ẹ̀dà máa ṣe ló pé ó ti dúró yóò nà rẹ̀ pa ìyọkọ mi kí ló ń ṣe yín ṣé kò gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò yé yín ni. nígbà tẹ káàmọ kó ń ta kí làwọn ọmọ jẹ. the last time tí mo check ṣùgbọ́n ti increase salary yìí. àbí o. ẹ wọ́n increase ẹ. ẹ eh, clayton iná ò lè upgrade. kò tó ní. báwọn ẹ ṣe wọlé inú ẹ sún tẹ̀lé wọn ni. ká wọlé tẹ̀lé wọn. ẹ kó lórí lẹ́bù yẹn. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ṣe fẹ́ gbọ́ mi. ọ́fíìsà eh. hmm? ẹ mọ̀ pé mi mo máa ṣayé fún yín any day. mo ọtí wà tó bá jẹ́ pé nǹkan tẹ fẹ́ ni ẹ ní problem bó ṣe rá àwọn ọmọ mi wọn ò dúró ń bẹ̀ yẹn mọ́. boss lady ẹ dẹ́ tètè sọ fún bàbá yìí ṣé gbogbo ọmọ ẹgbẹ́ títí tẹ̀ ń kó kiri yẹn most wọn máa ń lárùn lára o mo dẹ̀ ń funra sí yín gan. ẹ rí pé tí ń rù. ta ni ń rù lémi tí ń bẹ̀ lórí òtẹ́ẹ̀lì pé kí wọ́n á ṣe báńsà ah. mo ní ìlẹ́sẹ̀ pẹ̀lú ọ́fíìsà ìmúsù ni ẹ rí àṣọ òrì músù ni ọmọ ẹ̀dẹ́gbẹ̀ iṣan kò lè pa èmi bùsùn ní ọgbà. ẹ wo tẹ bá bá bàbá ìròjọ́ wọn ní dìde mi tó bá ti dìrọ̀ yá. èmi ò lè kárùn ẹgbẹ́ yọkan dání o èmi gúdúgúdú bàbá kí ọ̀sẹ̀ ní kọ̀ǹkọ̀ jẹ́bẹ̀ oògùn àgbo àwọn nù àgbo lágbòsá ibi ìgúnnú kó bá jóná sí ẹ̀ ń sàkásí ìfùtọ́pọ̀. wo ìwọ fẹjọ́ tó ń bá wọn ròyìn ẹ lẹ̀ ẹ ti ń disturb mi èmi fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn ọmọ mi ẹ dẹ̀mọ̀ pé tẹ bá wà ń bí ó láwọn nǹkan tí mi ò lè sọ lójú wọn àní tó bá dìrọ̀lẹ́ ọ́fíìsà ẹ padà wá gbogbo nǹkan tẹ bá fẹ́ yẹn. láì lárọ̀lẹ́ àbí pẹ̀lú gbogbo tíìmù ní ká wá. tíìmù kẹ tíìmù kiri ẹ gbé station ẹ máa wú láti ilẹ̀ ẹ máa kó gbogbo wọn. ọ̀rọ̀ ẹnu bọ́sẹ̀jì náà fi bẹ́ẹ̀ dá. ọ́fíìsà ǹjẹ́ àwọn bíríkìlà tẹ́kọ̀ọ́ bẹ̀gẹ́ wọn ò lè rúbẹ̀ iwájú ilé rẹ̀ yìí lè kò sí wàhálà èmi nìkan ẹ̀yin nìkan ẹ̀yin nìkan ni kẹ wá. ṣé ẹ ń bì lálẹ́. ẹ tiẹ̀ lè pọ̀. ẹ ẹ ti ń disrupt mi mọ ìyẹn tó wọ́n fẹ́ sọ lójú yín. ebi ebi ń gbé mi ni. a ní nǹkan mi ta fi ṣe. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ gbogbogbò yẹn máa gbé lọ. Ah, ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀sì lè ah, bọ́ọ̀sì ṣebí kọ́ làkọ́ ọ̀. kò ní o àkọ́ kẹ́mi lè fi yàtọ̀ omi ìjọ ni orí wà bẹ́ẹ̀. ẹ̀hẹ́n nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ̀ ṣẹ́rí bá ṣe wà yìí èmi ò fẹ́ kí mo ṣáà ń gbọ́ náà pọ́n tí ò rí ìfẹ́. ṣé wobi wobi ti máa ń bẹ̀ sọ̀rọ̀ wobi o ti lọ ti dé nsìn àbí. ara ẹ ti balẹ̀ nsìn. o ti rẹ́dí àti gbọ́rọ̀ àti nǹkan tí bá ní kó ṣe o ti rẹ́dí àti ṣe. ẹ ṣe ẹ ṣe mọ ọ sọ fún mi pé ẹ̀yin lẹ jẹ́ kán release mi. Eh, ah, wẹ́ èmi ní kọ́kọ́ mo ní kọ́ release àwọn tó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lílé àwọn náà lọ ní ká ṣáà àmì ẹ̀ tó ṣe náà ṣáà máa help ẹ̀ náà ni. ẹ ṣe ẹ ṣe kí lé tó wá ń wò báyìí kí lé tó ń gbọ̀n tó ń gbọ̀n báyìí. kí ló ń ṣe ẹ́. máà tó ń lọ lẹ́kọ̀ọ́. máà tó ń lọ yẹn yẹn ló bá wá bí. Ah, ṣẹ́ni tó lọ ọ́fíìsà ìyẹn ló ń gbọ̀n fún. wo ṣé tí ẹ rí bó ṣe wà yìí èmi ti fẹ́ máa bẹ̀rọ̀ pé mi ò kí ń gbé pẹ́ bí. máa ń torí ẹ̀ ṣèbọ̀ ọ́fíìsà ni ṣebí nítorí kéèsì ẹ̀ ló ń ṣe mú ẹ ṣé o rí kí mo tètè kọ́ ọ̀tẹ̀ mú ẹ lẹ́nu. ẹ ẹ bọ̀ èmi rò pé bí a òun ni boss lady bá sọ̀rọ̀ tó fi release mi. òde ni ẹ ṣé o mọ̀ pé òun ni boss lady máa ń lò ni. like wait kò yé mi ó ní boss lady lò bíi ti báwo. ṣé o mọ̀ pọ̀rọ̀ boss lady ẹni tó jù ni lọ tó lè jù nínú ni bó ṣe wà anybody tí boss bá ti ń bá wí tó bá ti ń figagbága àbó ló ń bragado boss máa ní kó palẹ̀ mọ́ ẹ̀ ni wọ́n ní kó lọ kọ́rù wọn lẹ́kọ̀ọ́ just exactly what she did to you. omi gbé ọlọ́pàá yẹn office set me up ni. of course yes. no no oh. no ah. no. ṣáà wọra eléyìí tó ti ń dá mi lójú yìí má kó bá mi o why why would she do that. ṣàánú mi má sọ fún mi má sọ pé mo you don't oh, go gbọ́ anything o má jẹ́ kó lọ kọ́ èmi náà lọ́gbọ́n o torí àìmọye àwọn tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọn ò dé ẹlòmíì kú sọ̀hún mo láìkẹ́ mo ṣe jẹ́ ẹ tán o kò dẹ̀ farabalẹ̀ kò ṣe bí kò gbọ́n kankan ilé tó ti ń domi lójú mi ò understand. Ah. ah ọlọ́run fọkàn mi o báwo ló ṣẹlẹ̀ gangan gbé mi débẹ̀. Ah the man fuck up now if you see anything, i pass through omo. Oh ah. ah. ṣé you you sef you follow them. o tell wọn lọ forget that one tell tẹ̀lé wọn lọ mi You tẹ̀lé wọn lọ ah, ìyẹn kọ́ là ń sọ. ó dà kí ló fẹ́ i just stay your side no understand make i just stay your place for a while now I beg. make i just hide for your place keep on one. you know. ah. lóde ìgbẹ́ of báyìí hide for my place my place be like I ago ẹ̀dìyẹ ni. No, kò ṣe bẹ́ẹ̀ pàdí mi má ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni pé kíkọ̀ wà lọ́jú ẹ̀ fúngbà díẹ̀ tí gbogbo nǹkan tó ń rún lẹ̀ tó máa fi tán. èmi ò lè gbà yan. àkílódé ṣe fẹ́ ó fẹ́ lọ́mọ yìí ẹ̀ fẹ́ kun pàjẹ́. ó ṣe ọmọ ìyá mi ọmọ bàbá mi ni ẹ o. ẹ̀kọ́ náà ni aṣáàṣì fámìlì ìbọmọ bẹ́ẹ̀ ni. ok mo ti gbàgbé fámìlì o èmi ìjẹ̀bú ìwọ ìfọ́n fámìlì o. ẹni ẹni street náà láti pàdé má máa street yàtọ̀ sí ó street jọ. I still be your nigger, and I be your pal. Don't be my nigger. Don't do like that. Though. Oh. Oh God. Ilé tèmi gbọ́n wẹ̀ ó tẹ̀. Bísúrú jọ mo bá àwọn bàbá mi sọ̀rọ̀ lọ́rùn jọ bóyá máa gbà. Bí bá àwọn àmì sọ̀rọ̀. Màmá ẹ ká sọ. Màmá. Ẹ má bínú àpèrè ní ẹni. Ṣèbí ìyá wa ni. Sọ́nà wájú ni màmá mi wà ní. Bàbẹ̀wò bàbẹ̀wò. Màmí ẹgbọ́n kan tó sọ ọ̀nà ó lọ dáràn ní ó pọlọ́pàá ni ìṣòwò tí wọ́n máa tó kù ẹ̀ so ìgbà táwọn kò wá síbi tó lè ṣò ti jáwé lè rí àmì lẹ́yìn tó bá wọn tó kú ẹ̀tọ́ àwọn ọlọ́pàá wọn wá wéèrè ẹ̀ wọ́n ò pé ọ̀dọ̀ ilé tí tẹ́yìn kọ́kẹ́yìn tó kú tèmi jogún yẹn wọ́n wá nípò òun lè máa gbé ń bẹ̀ bí a kì í fún lọ́wọ́ ẹ̀yìn yẹn mi ìmọ̀ bẹ́ẹ̀ máa fi o àbí àfà wèrè ní ẹni jẹ́ kó sọ̀rọ̀ ẹ bá bínú màmí ẹ kí láàmì fílẹ̀ ó gbà mẹ́ fílẹ̀ ó gbà mẹ́. yàrá yà á àbí amó kí n gbẹ́ kú ọmọ rẹ̀. Eh, ìyá jẹ níyà ẹ̀ má lórí kí àjẹ fún wa náà ni ìyá wèrè ẹ̀ bá mi bá ń kí bàbá kẹ́lẹ́ bá mi káwọn áńgẹ́lì. àwọn náà ò lè fẹ́ pé èèyàn sọ́dọ̀ ń sìn àwọn ọ̀pọ̀ ọmọ wọn lèèyàn náà no understand. ẹjọ́ ẹ̀ pọ̀ màámi ní kò wá ń bí àmọ́ bẹ́ẹ̀ yóò kàn nílẹ̀kùn. àyà ah, aláyà where where she dey ìdè máa rí gbogbo ẹ̀bùn. ó máa lọ síbẹ̀ yẹn sìn. àpàdé mi. ibẹ̀ yẹn ò nílẹ̀kùn tí o lè manage. o rẹ̀ ni máa jáde lọ́sàn-án alẹ́ ló máa jáde. àwa ìnà. zed na ṣé o máa lọ lóyún. mi nílé. ṣé o máa lọ máa gbé títì. gbàgbé ah, ibẹ̀ náà mo ti gbé dàgbà ṣé o fẹ́ kí n padà síbẹ̀. má lọ jọ̀wọ́ ló máa lọ máa lọ. Okay, so many things understanding. I'm a settle here and make it deal now. Sísọ kínní yìí ó yẹ kí wọn náà kó lẹ́mí ìdáríjì. Ah, gbàgbé kí n sọ mẹ́kẹ́ mistake ni. A máa settle ẹ̀. Mi ì understand ẹ tẹ́lẹ̀ níbọ̀ nísìnyí gbogbo ẹ̀ ó ti yé mi. Má <laughs> bínú mo ti bẹ̀ má bínú. Ẹ dààmú Ádámù. Kí ló yẹ tẹ burú báyìí? Nígbà tẹ yí mi, ẹ̀yin fúnra yín lè rí mi tẹ sọ pé ẹ fẹ́ help life mi ṣé ó di dandan kó bá mi sùn kẹ́ tó lè help me. àbí ó di dandan kó bá mi sùn kí tó lè lówó lọ́wọ́ ṣé ó di dandan kí n ṣaṣẹ́wó kí tó lè jẹ èèyàn. wíwú wo the same thing la jọ ń sọ má bínú ah, mo ti bẹ̀ẹ́ tú kínní jẹ́ ká máa lọ ká máa sọ̀ tẹ̀. láìṣẹ̀ láìṣẹ̀ pé ó ní nǹkan tí mo ṣe ah. ẹ wá ń rán mi lọ ti tó pé àwọn kan ti lọ wọ òde mọ tó bá ti pa mí sọ nǹkan. àní ah, kò máa bínú ṣe bí wọ́n dẹ̀ ti lọ dẹ̀ ti bọ̀. mo ti lọ mo ti bọ̀ ẹ̀mú èèyàn tó ti kú sọ̀hún má bínú má bínú má ṣe mo ṣe. mi ò bínú ọlọ́run ló ní ẹ̀bẹ̀ yẹn ẹ bá ti jẹ́ ọ̀nà. Ah, ah, ah, kí ló ṣe ẹ̀ náà o kí ló tó ṣe bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ fẹ́ máa yìnbọn. nìyẹn mo ní mo ti bẹ̀ ẹ́ kí ni kí ni kí ló lé dé tó bá yẹ lé tó tó yẹn. sórí kò sóògùn òkúta o téèyàn bá yìnbọn fún èèyàn tí yóò bá ràn ìwọ fọ́ òkúta mọ́ lórí bẹ́ẹ̀ lórí ẹ̀ máa fọ́ ikú nìyẹn. Ah, gbàgbé tó bá kàn lọ yìn ín bọ̀ ó máa fún ní mòra ó lè wá lọ àtàkì ẹ̀ padà bó tó bá dúpọ̀ fún bọ̀ apá ẹ̀ dẹ̀ ṣe ka kó bá wá bá ba òkúta akọ òkúta mo pé o kò ń ṣe òkúta bí yẹ̀pẹ̀ akọ òkúta pẹ́ orí ẹ̀ máa fọ àwọn ibìkan wà tó rọ̀ ọ́n lórí iwájú ibi àbáwùjẹ tó máa ṣe sọ̀kọ̀sọ̀kọ̀ ẹ̀ pò wẹ̀ máa tú bí mílìkì. ọ̀gá ẹ tú mi sílẹ̀ kí n máa lọ jàre wọ́n wọ́n wọ́n wọ́n má ṣe ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n ẹ̀ ẹ̀ má ṣe bá. ṣe ìjà ṣe tó bá ti wá gbé ẹ̀kọ́ kò jẹ́ kó o mọ̀ ẹ̀kọ́ ọ̀gá tó bá ṣe sí sí ọ̀nà ní ẹnu wẹ̀ bàbá ti bá ṣe. ní ọ̀sán ọdún mú ti ẹ̀ ń sọ ìgbà tí mo ṣe mistake ní síbóríà kò síbóríà a máa ṣe bẹ́ẹ̀. ọtí rè. ṣe mo ní interest inú kí sàwọn guys yẹn sórí báàgì tá ń gbé kiri yẹn ọjà ló wà nù ẹ tí n bá dẹ̀ Mama, rí báàgì yẹn giant love. Madam, mọ ibi tí ọjà yẹn ń lọ màá dẹ̀ mọ ibi tó ti ń bọ̀. àwọn alálẹ̀ suspect náà mo fi fún báàgì. suspect obi mo bi ju báàgì fún. ọ̀pẹ̀lẹ̀ yóò sá ọkọ̀ lórí kí bàbá máa fa. sọ́dọ̀ tí wọ́n ti gbẹ́gbẹ́ yẹn ni. ọ̀pẹ̀lẹ̀ yóò fẹ́ ní bàjẹ́ wà náà. alá ló wà láà ó ẹni mo ti bá gun e ọlọ́wọ́ bá ẹni ojú. Fire! Hey, Chica, come here. Come here. Hello. Hello. Fire! Hey! Hey! Look here, Daddy! Daddy, back up! wọ́n ní máa tẹ̀lé bọ̀. kiri bí ìbájú òun ni bàbájú bàbájú ẹ kó tó wọ́n yìí. bàbá bíbá ṣíkè ké múbẹ múbẹ múbẹ múbẹ. Àlàyé ẹ má lọ fún àlòyé ọmọ ẹ ẹ mọ ẹ pójú kọ́ ni kí wọ́n wà inú ọkàn ló ń gbé ẹ má fojú jọ́ọ̀jì ẹ̀. ọmọ yẹn dá dúró stand out ọlọ́run ó pé lọ́mọ ọlọ́run ẹlẹ́dà nígbà tí gbòdì tí ó sọ náà mọ̀ tí ó sì dáwọ́ ẹgbà kọjá ẹ ṣáà mọ̀ ẹ pé tó gún bá le tó bá le ọ̀rọ̀ ìwò tó gbólógbò ó máa gbódì di èèyàn nígbà tá a rọ̀ náà mọ̀ ẹ kàn ju ẹrù ọmọdé yìí ọlọ́run ẹlẹ́dà ó dẹ̀ gbé yà èyí là á pè á dẹ̀ dé òkú ẹrù tì lọ akọ̀wé tó wá dùn ìfà fún wa rẹ̀ ó ti yé ojú ẹ lè jọ bọ̀ gíran nínú ẹ fílẹ̀ ọmọ ọbẹ̀ ni mo endorse ẹ̀ ọlọ́run mo endorse ẹ̀ hundred hundred. aláyé mi gan-an mo fọwọ́ sí i àlàbò ẹ̀ sì lè ṣe ni ó lè wúlò. ọlọ́run. bàbá ń fẹ́ ká gbà ń pé ẹjọ́ máa ń bómi rẹ̀ ni ẹja ò lè gbà bọ̀dẹ̀ fómi omi ló máa padà gbà bọ̀dẹ̀ fẹ́ jà ó ti eyín no matter how omi ló máa ṣe ẹja jiná ó ti ẹyin bàbá. ṣé lọmọ yìí náà. bẹ́ẹ̀ni. ala bàbá ọmọ ìbí mi ṣe ń wo ó sì máa ní training ẹ sáwọn pé ìgboro lèmi èmi ya wèrè gan-an. bàbá bàbá mi ò ráyè o alpha nípa ti bí tàtàtà tó kan èmi gbogbo ilé tó sọ yẹn no concern me yóò sì tèmi ọ̀rẹ́ òyìn lè jẹ́ ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ á ní tàdátàdátà lálẹ́ mi lè ké. ara ẹ nǹkan ló ń ta àrùsọ fún mi pé ẹ jẹ́ ká dàgbà ẹ jẹ́ ká ga sí i ẹ bá wa tà tà tà ẹ bá wa náà wọn lọ jù wọn lọ lọ ń sọ ń gbòòrò ó ti yé yín àbá nígbàkejì ọlọ́run níbi tá a bá ti sọ̀rọ̀ kò sẹ́ni tó máa dún àbí tọ́lọ́run bá sọ̀rọ̀ yẹ kọ́kọ́ ó lè sọ̀rọ̀ ni ìgbàkejì ọlọ́run ni tó bá gbọ́ oyè tó bá gbọ́ iná líla àbọ̀ bàtà àbí gúúsẹ́ ní ọ̀nà rẹ̀ ẹ ṣe táàtáà ẹ jẹ́ ká dàgbà ká ju wọn lọ ọlọ́run. ẹ fara balẹ̀. ọmọ tá a sọ yìí tó bírítì tó fúrẹ́ṣì yìí tó bá gírí gàdàdàdàdà gírí gàdàdà ṣó máa lè dúró. I go stand. alóbìnrin ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ah! ah! ṣé bí ara ẹ máa máa sin ọ̀dẹ̀ o ah! wàá ẹ má wàá aláṣọ wọ́n ti yìn ẹ̀ wà lórí ọwọ́ ẹ̀ tó bá kọjá okùn wàá gba red card o ti gbọ́. very well máa ní kẹjọ́ kó rí mi láàárọ̀ ọ̀la kí n drill ẹ̀ personally physical ẹ̀yin wò ó ẹ jẹ́ kí n break it mentally psychologically nǹkan tó bá wọ̀n má jẹ́ kẹ́ gbọ́. alaye ìyẹn náà ti wọ̀ ọ́ nù. anyway iṣẹ́ kan wà lẹ́ báyìí o. bàbá sáré ṣe. àwọn ò ní jù. ọmọ na strong babe you be. kéèyàn lọ sílé ńlá ó tún padà wá. ah alaye ọmọ yìí kò ṣe ọmọ lásán mọ́ o na strong babe ọmọ i swear i envy you i envy you you be you be strong babe strong babe. ngana who tell you say she be babe she no be babe she be she babe. she babe. person wey go that side she no gree go church go do thanksgiving ngana she no come go mosque go do asalatu for onisela she come come back here she no be baby again she be man. but all the same ngbanu i hate you. ọmọ fẹlẹ fẹ. hello. ah gbogbo yẹn kọ́ ló máa láìkì èèyàn eh. Eh. ìwọ lè yẹn tẹ̀ka ọ̀kan láìkì ẹ̀. for me i hate am. hate am hate am hate am ìwọ nìkan ni kò hate am wàhálà ẹ̀pọ̀ tí ìwọ nìkan ló hate am ni. i no like you sef. àwọn ah, tán. o babe you know i love you àwa láìkì ẹ̀ àwa jọ wà ní máa fọ̀ sórí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan níbi tó lọ yẹn kí ló ṣẹlẹ̀ kí ló gbé ẹ débẹ̀ ẹ gbogbo tó kọ́kọ́ lọ́bẹ̀ yẹn náà ó débẹ̀ ó mẹ́ńṣọ́ orúkọ wa ó sọ́pàwọ̀ àti ẹjọ́ ṣe nǹkan pọ̀ yìí ẹ o dúró bó nǹkan tó ṣe fún ẹ ó gbé sára kí ni nǹkan tó gbé ẹ débẹ̀ yẹn gangan kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. àṣẹ you see eh i don't understand eh, na no mean na those people uh, like that no understand say me i pack this ọlọ́pàá load why i go pack ọlọ́pàá load wetin happen this one i dey do dey pay me na ah ah ọlọ́run ni ò pa mi ó fẹ́ rán mi lẹ́wọ̀n ni. ẹ ní sùúrù náà ọ̀nà òjàlè olè ń ṣe kankan ìwà rẹ̀ jàlè náà ń nà má bọ̀ pé òtún wá jàlè yẹn wọ́n wá fẹ́ rán ẹ lẹ́wọ̀n ta lẹni náà ta ló tó bẹ́ẹ̀ ẹ ṣé o dá ẹni náà mọ̀ o mọ ẹni tó ṣiṣẹ́ yẹn o bọ̀. àìsàbíà. o mọ̀ o mọ yẹn màá ṣe nǹkan burúkú. Ah! ọlọ́run àpòjú ẹ̀jẹ̀. Ah, ah, ah, àwọn ọmọ tí mi ń lọ. calm down o ìsúnmúsókè nìgbẹ́tẹ̀gà o máa calm down o. i'm still in charge here. mi ò fẹ́ ń lọ ń bí mo mọ̀ pé iná ilé lọmọ orúkọ tiẹ̀ máa wá yá gbẹ̀yìn. àgbàdo fojú wo uh, boss. Wetin we say we do. Thank you boss. Ṣé rí for my own side, we ìwé mímọ́ méjèèjì sọ pé tó shake off me, okay? kéèyàn shake off. But don't be say I like her. I no just like her, I no gbádùn her. Àṣekọ̀ mi wà ní àyètà àyètà àyètà ni èwo ni àyètà àyètà wèrè gan. One house. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́s, tó bí sáà lè jọ̀pọ̀, kò ń ṣe pé bí àmọ̀ òun bẹ̀ mí máa yẹ mí o ìdẹ̀ kí kọjá ìyè bọ̀ nǹkan tẹ̀mí sọ ni pé ẹni ṣe nǹkan tí ò dáa fún yàn kí wọn ṣe nǹkan tí ò dáa fún wọn ni o ti yé kò tẹ́lẹ̀ bàbá agbóbi sáré tọ́pù. it's alright it's alright eh. my question to you. ǹjẹ́ wọ́n mọ̀ ọlọ́pàá ẹ̀ eh. eh. ǹjẹ́ wọ́n mọ̀ ọlọ́pàá ẹ̀ olùtọ́ máa wọ ìfọkàn balẹ̀. àti <laughs> gbé ọlọ́pàá ẹ wo ẹ torí ọlọ́run ẹ wo mo fọlọ́run bẹ̀rẹ̀ ẹ má yẹ ká ẹ ti ń bínú wo bí sísítà mi àti jẹ lọ́fà gbogbo rádaràdà yìí mo fẹ́ lọ́nbẹ ẹ̀yìn tó ọ̀sẹ̀ ẹ̀yìn mọ̀ pé tí ọ̀yọ́ sí rè àti jẹun náà ni gbogbo rádaràdà ẹ jọ ìṣẹ́wù àfàlẹ̀ yìí ẹ bá sọ fún àwọn àjọ yẹn ẹ jọ kí wọ́n torí ọlọ́run ẹ síkọ̀lá kan síkọ̀lá kan òun pè ọ̀gá tí wàá ń ṣe wù. Ah, mo dára o. sọ́lọ́ ìbùkún ni ẹ mọ̀ àbí ṣé dẹ̀ ń rọjọba yìí dẹ́gbà fún yín láyé àbí bóyá tẹ bá kú òkú yà máa lọ rojọ. ẹ bọ̀dá ìtòrí ọ̀la ẹ bá mi bẹ àwọn tó kù mo bá kò mí ọlọ́run mo fọlọ́run kúra nílà káàdì tí wọ́n dẹ́ náà. ẹ má ṣe kí ni káàdì káàdì fún wa. nẹ́tíwọ̀kì lẹ̀ ní ibu gbẹgẹ mi sóore ni ìnira káàdì mọ ìnira káàdì mọ ẹ bọ. alábẹ́ kì í sáfù. ẹ lọ́ọ́ fi ẹ̀bẹ̀rẹ̀ ṣébi tó mọ náà rèé tó ń dà wà láàmú. ṣébi tó mọ náà rèé tó ń dà wà láàmú. ẹjọ ẹjọ ẹjọ ọ̀gá ẹjọ ẹjọ ẹsà mọ́mí mọ́mí. ṣe ṣe máa wà ráǹtì um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn ò lè ṣiṣẹ́ burúkú báyìí. ká expect kí wọ́n ṣì máa wà ní surroundings yìí wọ́n máa ti kúrò bí wọ́n máa ti lọ. you know what ẹ park wọn ẹ park. all right let me make the call. <sighs> Hello, ambulance. Yeah, emergency. On road 105. Um, forever nǹkan tí ò ń gbìyànjú láti sọ ni wípé ó mọ àwọn tó ṣekú pa ọ̀fíìsà láńkó ó dẹ̀ mọ bí a ṣe lè mú àwọn pípọ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ ó ṣe mú wa lọ káwa kà mú wọn ká fà wọn léjọba lọ́wọ́ ìjìyà tó bá tọ́ kíjọba fi jẹ wọn. ọ̀fíìsà ẹ má ṣe mí mi ò tí ì sọ fún yín nísìnyí wípé mo mọ àwọn tá pa wọn mi ò dẹ̀ sọ fún yín pé mo mọ bẹ́ẹ̀ ṣe lè rí wọn mú ìka tí mo ń try láti sọ fún yín ni wípé mo ń fura sí àwọn guys kan because ó láwọn kankan tó ń ṣẹlẹ̀ lérí àmì ní ẹnujọ́ mẹ́ta yìí mo wá fẹ́ try láti fish kìíní yẹn out so tí n bá lè gbìyànjú dáadáa ó yẹ kí n lè figure nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn jáde. ẹ gbọ́n kò bẹ́ẹ̀ ni fún wọn lórúkọ àwọn tó ara ń fún ẹ sí yẹn ká lọ arrest wọn ká lè mm-hmm. bẹ̀rẹ̀ investigation aláti bẹ̀. mi ì tí ì lè fún yín ní orúkọ wọn báyìí bọ́ kí ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mò ń wò wípé ọ̀fíìsà láǹkó ìwà burúkú kan wà lọ́wọ́ wọn because mo ń wo àwọn àtàwọn guys yẹn bí ìgbà tí nǹkan kan so wọn papọ̀. Oh, um, excuse me um ṣé nǹkan tó fẹ́ ká mú un sí ni pé ìwà burúkú ọwọ́ ọ̀fíìsà láǹkó ló ṣekú pa is that what you're letting me to know ká sọ pé bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ṣọ́n pé adjọ́ ń ṣiṣẹ́ ẹ̀bùn ọjọ́ ti ta sí mo dẹ̀ mọ̀ ó dá mi lójú pé mo mọ one two things nípa àwọn people down à i'm very sure pé mo máa doubt wọn i'm very very sure of that Take care ká jọ help ara wa jẹ́ ká jọ fi owó wẹ̀wò kówó mọ́ tílùú bá tòrò oríyìn tiwa náà ni àwa la máa gbà á àbí àbí òun ro ti àwọn tó wà níbàá kò ní ò ní láti wọ́rí pa wọn rárá ìkọ̀kan náà ni wá bó ṣe wo nǹkan tó wo nǹkan tó dún bá dé ni kò tó rí ta mọ́ àwọn tó wo yìí wọn náà mọ̀ tẹ́lẹ̀ wọ́n láṣìírí just come out straight kò ní ká máa beat around the bush gbogbo bí eh, ẹ ó dàgbé ó dàgbé ẹ. Eh. okay okay i'm listening i'm listening. mo ti understand yìí mo gbọ́ ọgbọ́n kan tẹ sọ inú mi dẹ̀ dùn pẹ̀lú nǹkan tẹ fi bẹ̀rẹ̀ wípé kò kí n ṣe pé àṣìṣe jọ bẹ̀rẹ̀ and um, ìjọ tí a ti ń ṣiṣẹ́ mi rò pé mo fún yín ní òfò yìí àbí bóyá mo sọ̀rọ̀ kan fún yín kẹ́ wá lọ bàbá mi kó má yẹ pé bẹ́ẹ̀ lè ṣe bá ẹ sá ẹ má dàá láàmú ṣeré hideout tí wọ́n tẹ̀ sọ yẹn ẹ̀dọ́ mi dá mo fẹ́ mú wọn fúnra mi tí n bá ti wá bọ́ọ̀sì tibẹ̀ tí mo ti mú wọn tán then má fà wọn lọ. Oh, how long. ọ̀gá a lè dá ọ̀bọ yìí dá. ìgbà tó ti mú hide out, wọ́n yẹn jẹ́ káwa lọ bẹ̀ ká lọ bọ́ọ̀sì tí wọn kì í ṣiṣẹ́ títí ẹ. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ sà mo mọ bẹ̀ mo dẹ̀ ń ṣiṣẹ́ lórí bẹ̀ tí n bá ti wá gẹ̀ẹ́tì bẹ̀ as in tí mo bọ́ọ̀sì tibẹ̀ fúnra mi tí mo kó wọn jáde màá wá fà wọn lẹ́yìn lọ́wọ́. no that's not your job sir ẹ ẹ má bínú ọ̀gá nǹkan tí mò ń try láti jẹ́ kí ọ̀gbẹ́ni yìí understand ni pé aráàlú ni ẹ́ aráàlú làwọn tó ń ṣe nǹkan yìí so kò possible you are not a police officer iṣẹ́ títí wa ni jẹ́ káwa lọ bẹ̀ ká mú wọn ká fà wọ́n léjọba lọ́wọ́ ìjìyà tó bá tọ́ kíjọba fi jẹ wọ́n. dẹ́n bóyá kẹ́yìn ọlọ́pàá lọ ṣe fún oh, oh, ẹ calm down ṣó mọ̀ kọ́ ẹ jẹ́ ká ṣe kí ni papọ̀ let him work with us ká lè mm. get wọn mm. nítorí pé agbájọwọ́ ló máa fi sọ̀yà. God bless you bro. Thank you. God bless you too sir. What about me? She will love you. Um, one more. There's no one more thing. It be number one. wà ní kò one. fún wa. Ǹjẹ́ rí? I never see before. Hey, kill, kill, kill get away me. You didn't say we won't do Sunday school for here. Oh, you never see before you are here. Eh, ojú lójú. Má kò láyà jẹ náà. Ah, ó ah, gbọ́ sí bàbá bíi ni, wọ́n only. àwọn ní òun only òun jalè rí. Tí wọ́n sọ fún ẹ pé òun ti jalè rí ni. Ah, ẹ jẹ́ n tún question ẹ bẹ̀rẹ̀. Ǹjẹ́ o ti digun jalè rí? Mi ò jalè rí rárá. Eh, ṣé ẹ máa ń ṣàmú ti sọ fún yín? Ẹ kàn dọ́mọdé láàmú ni. Kò jalè rí. Kò jalè rí. Bọ̀ tí ò bá jalè rí náà, tí ò bá jalè lọ́kọ̀ọ́kọ́ náà ó lè ní náà nígbà tẹ́yìn àwọn èèyàn kan ń jalè bọ̀ wọ́n ń jalè bọ̀ wọ́n dẹ̀ yìí wọ́n gbẹ́rù fún wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀kọ́ gbẹ́rù yá wọ́n dẹ̀ gbẹ́rù yóò tún mọ̀ pé ẹ̀kọ́ wá dìde fa ẹ̀rù kí wá tún nìyẹn sọ́lẹ̀ kan tún nìyẹn lọ ni bó ẹ̀wà ìkò jalè yìí bọ̀ èmi mọ̀ pé o lè wà nù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ o lè wà lẹ́jẹ̀ lẹ́yìn náà ṣé o ìgbẹ́lẹ̀ wà lẹ́jẹ̀. ṣé wọ́n bí o lè mọ ní bó ṣe wà. ó lè kọ́kọ́ lòun. I just hate her. hate her. ó dẹ̀ ah. jẹ́ àṣebáyé next operation tẹ̀ bá ń lọ ẹ̀ mú lọ. I confirm. Ah! Baba no na why eh? Baba with due respect sir. Muta muta muta and then like ele. She too fine pass We eh, want no go do fashion parade. Oh, the man for do George here eh, sir. Baba wo skin here. Fi skin there. man fi skin George here. Sójú ni kí one wà nínú ni kí one gbé. Ah, mo sọ pé kó lè wà lójú ẹ̀yàn o, ìpò lò ó lè lójú ẹ̀ ló lè lélẹ́yìn náà. Ẹ eh, ẹ jọ ẹ ah. jọ wọ́n náà. Dókò lead wa, olú máa lead. eh. You go do wetin? Olúwa lead wa. I fit shoot you. Eh, ẹ ẹ one house please, one house please. I have spoken next operation Emula. mú take care of her. i will shoot you myself i just hate you. one house please one house. karo karo karo karo karo karo karo ṣé òun wà níbẹ̀ karo bọ́sẹ̀ wà níbẹ̀ karo níkẹ́ wà níbẹ̀ karo karo karo karo ọmọ wà níbẹ̀ o karo ọmọ wà níbẹ̀ o karo ẹni wà níbẹ̀ o karo ọ̀túndé yìí rẹ̀ ẹ̀yọ́. Caro, Keep shot. That's the fight. Anybody else up! Tẹ́ bá tún mẹ́lẹ̀, I'm not even going nípa. Anything you say here will be used against you in the court of law. Where are ọwọ́ yín lókè. Ọwọ́ yín lókè. Get down. Get down. Down. Come down Come down. máa ń bẹ̀ máa kúrò ń bẹ̀ yìí. ìjọ ń ṣe wọn i'm in charge odù tó dá fún wọn odù àyúlọ àyúbọ̀ lọ́wọ́ ń yẹnu ni ẹ wọ́n ṣe mú wọn ó lọ wọ́n ń dènìyàn bọ́ máa calm down padà wàá bá yẹ make two calm down. you are under arrest mo máa rọ̀ ẹ́ kó má sọ anything torí nǹkan tó bá sọ níbí báyìí màá lo against ẹ tàbá dé court now. ẹ calm down mẹ́ta ṣe ẹ calm down. Shut! màá ní kọ́fì bọ̀ fọ orí ẹ̀ tó bá tún ti bá gbọ́ á. Move, move, move. Move. Move. Guys. Paco. Laboquet bá kó sílàbò jé ẹkọ ọkọ ọmọge. ọlọ́run aago náà. Ah, kò fọ́ mi. kí ló dé mo jí rí ọtí pẹ́ èsì. sit. Eh, ibi tí a máa ní kí n máa ṣe wá tí bá ti mú ẹ̀ ní ibi ṣe wáyé. tí mo ní ọmọ ṣe náà nù. ilẹ̀ mo dàgbà pé mi ṣe gbélé wa ìkọ̀kọ̀ bàbá mi kúrò bí. Eh, wọ́n fọ ní àpòjẹ. ó ti o bí ayẹta. ìjẹ́ fún mi lọ́jọ́ yẹn mo ti wọ́n máa kàn fún ọ nítọ́wò oyún ni kí ni tó ń ṣe tó ń gba ayẹ ta ìwọ tá a ní kọ́ wá ká sọ ọ́ ní ìyẹn kọ́ máa ba ìgboro jẹ tó ń ṣàkiri. mò ń bàjẹ́ mi kò fẹ́ ní bàjẹ́ ńlá ni. ojú ni ọ ìjọ wọn bá kó mọ wa ó lé ọ kúrò níbi tó wà ní. nígbà wa ká fún ọ ní kíni ká sì dánwò lára rẹ kọ rí pé. ẹ ẹ bàbá mo fẹ́ gbà ọ àmọ́ tó ní dánwò yẹn mi ò fẹ́ rárá <laughs> ọlọ́run jẹ lálàbù sẹ́jọ́ mẹ́ta mo lálàpẹ́ ìyìn mọ́já mo wọlé mo ń lọlẹ̀ báyìí mo ta jí mi. èmi náà sì lálàpẹ́ mo pa jù bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀. alágọ̀. àlọ́ lè sògùn bọ́n ọ̀ lè sògùn bọ́n àníkọ́dé amúrọ̀bìrì sí gbòòrò kí wọ́n mọ̀ kémi náà mọ̀ pé mo lọ́mọ kan ta tó ń dà gbòòrò èrò ni. ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni mo wò ni mo rò jù lọ́mọ ọmọ ìwà ni. ọmọ ìwò kí lọ́mọ ọmọ oníkàtà rárá kò ní ẹjọ wọn street ní kíní yẹn ni kò lè sọ orí ẹsẹ gbẹ kàn ní tó yẹ máa bá kúrò ṣe wà. Ah! ọmọ ń fa àjíkè. ó ja wèrè sí gan ni o. àwọn ọmọ àbẹ́tẹ̀ ni. ẹ gbà ó. ọjọ́ gbójú náà rí ojú rẹ sì jojú ọmọlúwàbí ẹ bá rí ẹtọ fẹ olóbìnrin níṣẹ kàn ní mọ bá kó bá lò pé. ayé mi bàjẹ́ wọ́n ìwà. báàlù kan máa ṣọ́kùn àgbèjì kò tó já òye máa ṣì fọ ọ̀gbẹ́ni wáyé. ìgbẹ̀kọ́ oríkèé yẹn ni gbogbo ẹ̀yàn máa bẹ bíríìjì oríkèé yẹn nù tàwọn ìyá yín tẹ máa ń fi kún yín ní ọ̀dà ẹ máa ń dà fún ìyá rẹ lè bọ́mọ kan sọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀ lé pé. ọlọ́ṣẹ́ inú gba kọ́ra ti pàyà wọn dànù ní lórí ikú ọmọ mi ọmọ wáyé ìyá kó sọnù ní dandan ọmọ ṣe ọmọ ṣe ìbàrẹ̀ mo dúpẹ́ tó ọ̀yà mi lágàn gbogbo ọmọdé mi náà bí èyí tí mo fi ṣe nǹkan ló pọ̀ jù. ilé kò fọkẹ. rẹpẹtẹ ni lọ́wọ́ mi. kẹ́bíkè. ó pọ̀ bí omi òkun ni. ó bìjì ó pọ̀ gan. wákò ó bìjì ó pọ̀ pa. ọba ìjà wèrè gan bó ti ń sí èrè lóògùn sẹ́yìn olódùmarè gbọ́. àmọ́ máa fi tọrẹ òrè ọwọ́ mi ẹ̀yìn báyìí máa fi tọrẹ fún kí ló fẹ́ gan. ṣé bá mi sọ́ńgbà nígbà tó lè yọ sáré tó fi máa wọ street tó máa jàgbá ọ tó máa ní owó tó máa fi ṣòwò fún mi ní ìwé àárín nígbà tó lè yọ ọmọ òde lẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀gbà ìlú èrè ṣe ìbọ̀mọ̀ yá mi sọ̀rọ̀ pé ló lè ṣe é nù nígbà tí a ti jẹ́ gan ṣe ni kí n máa bá ẹ̀ ṣé ibi tá a sọ ní kan bá fi ìpele jù èyí tó dàbí ọmọ tọ́kì èyí ò lè ṣe ń tí mò ń wúlò. Ah, abẹ́ ìgbàgbé gbalẹ̀ ságbójú kò sí nǹkan tí mi ò lè ṣe kò sí nǹkan tí mi ò ti ṣe kí n gbóni kan náà wà lábẹ́ ọ̀run báwa yóò ti àbí àti àwọn àmà ó yẹ ìhà wa. èsì èsì street ìdájọ́ wa abẹ́bí ìdájọ́ ń sùn lẹ́gbẹ̀ẹ́ kan mi àwọn ìyá wèrè gan wá ṣe é páálí ìwọ náà fi ń ṣe ibùsùn. lè ṣe. ọ̀dà ó bọ́ọ̀bá lọ́ọ̀ lè jáde tọ́mọ ló wà ojú ń bẹ lọ́wọ́ ọ̀ ní agbára burúkú àwọn alálẹ̀ gbọ́ oògùn burúkú ń bẹ lọ́wọ́ tí mo bá ṣe fún ọ tán àwọn ọlọ́pàá ó mọ̀ rí ọ̀sán ni ọ́ di òjijì ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. gbogbo ìlú ìgbé ìṣèmú wáyé pé kéè bẹ̀rẹ̀ iṣẹ́ kó lè bẹ̀rẹ̀ sí jalè nígbà tí ń jalè yẹn amúyẹ̀ á dẹ̀ wá fún yín padà nígbà tẹ̀ já lówó. ó ti ń bẹ̀rẹ̀ wọ́n lọ́pọ̀ èdè give and take lẹ́yìn bá ṣe bẹ̀rẹ̀ má ṣe fẹ́yìn ó ti ń ṣe kankan tó lè dá wọn pọ̀ nígbà tí ṣe mọ̀ ẹ mi ò ṣe kíbàjẹ́ kíbàjẹ́ ẹ o owó owó nìkan kólẹ̀ mo nífẹ̀ẹ́ owó gan-an owó ni kọ́ wá wá èwo ni gíbàtì gíbàtì èkì rẹ gíbàtì èkì ni wọn kò lọ bẹ̀rẹ̀ agbogbo ohun tí mo fẹ́ rà tí mo fẹ́ lò fún ẹ. àwọn bàbá ìyá rẹ tó kọlé ṣe kankan tó máa lọ òṣìbọ sẹkù lè yí tó máa lọ gbẹdẹ máa lọ. máa wọ máa lọ wá tó máa wá bàbá máa wá bí rẹ. bàbá kò tó àlà ẹ má bọ̀. ọjọ́ mẹ́sàn-án mẹ́sàn tí mo bá ṣe tán tí mo bá ṣe tán àwọn ọlọ́pàá ọmọ yóò ṣáájú. ilẹ̀ kò pọ̀kẹ̀. èmi lọ ta. yàrá mi ò fún mi nìbọn bá fẹ́ lè máa dúró. bàtà ni wọ́n tà tọ́wọ́ àfi so ẹ bàtà tí ẹ yẹ yóò dàbí ìtàn fi ń dẹnu. ẹ bàbá ọ̀rẹ́jìnà mi wọ́n ṣe wà á sẹ́. ògbólógbò ẹni níjí nífẹ̀ẹ́ yìí lẹ́yìn kékeré. ọ̀rọ̀gbọ̀dọ̀ ẹ̀fọ́ ẹ̀ níjí ní fi ìwo rẹ̀ ògbólógbò ra ọ̀ níjí ní lálẹ́dí ọ̀run akéré abẹ lórúkọ tá a pè kú àwẹ̀ mámu àparùn òfò fẹ́ kó para orúkọ wá ṣe lẹ́yìn ẹ̀ mi àfijú tí lágbádá àfijú àdàbà tí láwùjọ èyí la fi jẹ́ òrófó tí jẹ ní gbangba oko mọ̀nàmọ́ná ẹyẹ tí sojú ọ̀run yòró yòró idọ̀ máa fòrú làdúgbò anígbàmà aládìmánìgbà orí ọmọ kúndùkúndù kúndù ń bẹ nínú gbàmé ìlàdì yèyé mi àtàrí ògùn ọdẹ ẹ̀ta sínú igbó ìgbèrè náà fi pa ẹ̀ta sáàrin ọ̀dọ̀ ìgbẹ́fọ̀n náà fi pa mo wò réré ayé títí mi ò rí kékeré egúnnugún gbogbo wọn ni wọ́n pa lórí mo wẹsẹ̀ ọ̀dọ̀ títí mo rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn wọ́n wọ ẹsẹ̀ òkè títí wọn ò rí jẹ̀jẹ̀ rú orí àpáta adífáfúnfágbàmíyè tí ṣàwọ wọn lẹ́sẹ̀ òkè iná jó forí sọtí orúkọ àpèsè babaláwo àgbòdégbòsapàṣẹlú orúkọ àpèsè oníṣègùn àti òró abìfó yàgbàyàgbà orúkọ àpèsè alálùfà gbogbo sẹ́yìn lórí ẹ̀ òkúrú ọ̀gbára kómi ó máa dàjọ́ wọn jẹ́ òdẹkùn wá lọ pa wọ́n jẹ ifá òdẹkùn wá lọ pa wọ́n jẹ ògbólógbò ènìní jí ní fèyí lẹ́yìn kékéké ọ̀rọ̀ gbọ̀dọ̀ ẹ̀fọn níjí ní fìwó rẹ̀ ẹ̀fọn fèrè ògbólógbò ràwọ̀ níjí ní fojúkoṣù lálùdí ọ̀run akéré abẹ orúkọ àpékù awẹ mámúkankan orúkọ àparùn abọ́lẹ̀ májìsà orúkọ àpàṣàṣì ìkórè ẹkété lè ní ọ̀hún ànúrí ẹkété. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ gbé wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ gbé wọn gbé wọn rèké ogun. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀yin ọtí di ọgbọ́n ọkùnrin ọ̀pọ̀ ìṣó obìnrin bá wáyé ẹ ẹ wo gbogbo ara tó bá wọ̀n máa dán wò gbogbo ojú tó bá wọ̀n kọ́ máa pa ikú ka ò ní ọ pamọ́ àrùn kan ò sì ní ọ gbédè àdàgbà wòmù nítòsí dandan ni kò gbó kò tọ̀ ìdúró gbogbo là bóṣù awo oṣù awo kì í gbòòrò láàrẹ̀ nítorí àti mẹ́wúrẹ́ ṣẹbọ àti mágùtà ṣẹbọ ọ̀sán yìí àgbàtánìgbà gbọ̀pẹ́ odò ìwé ẹ̀yẹ àwọn ìyá mi àgbà gbogbo tó ọba ti ṣe ó dàṣegbé bẹ́ẹ̀ ni kò rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ odò ìwé gbogbo tó ọba wí dàṣẹ́ lẹ́nu ó yá ǹdẹ́ ìfọlọ́yìn. ológunrúyáyá ológunrúyàyà àwẹ̀dẹ̀ tán kó tó máa wẹ mọ́ ẹ̀yìn lẹ bí ọ̀ṣun lọ́mọ ọ̀ṣun làkọ́bí olúwẹ̀rí yèyí àbí àkọ́kọ́ ọlọ́jà rẹ mọ̀ ó yẹ tẹ́wọ́ ẹ̀gbá o torí pínpín ni mo pin ẹ̀là ni mo rù yági kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rẹrù ọ̀dọ́ ajíjẹ yọ̀wọ́ oògùn ìjẹ́ mo pín tapá fún apá mo pín títa fún ta mo ti pín fáwọn tẹ̀tẹ̀ wúwa wọn lótú ìfẹ́ igi gbọ́ wọn sunkún òjè ọ̀tá gbọ́n wọn yagi sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́n mi gòkè odò adífá fún ọ lóde ọ̀wọ́nrán abùfá wọn ọmọ èèyàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó òní kéré kó má ní ẹni ní àjò níjì títí kó ti du ọ̀mọ́mọ́ ẹni láṣẹ gbére ìràkì ìdímọ́ kọ̀ǹkọ̀ oyin wọn ò gbọ́dọ̀ tágbá wèrè pé wọn ò gbọ́dọ̀ jágun àjè ìjàkùmọ̀ tó rìn dé ọ̀sán tí kóńdóòmù rẹ tààyà ni wọ́n fi í jẹ̀bi ìrìn àrè ìjọ abápẹ̀rẹ̀ ìrìn làrántí ìrìn ìjọ abápẹ̀rẹ̀ adágún odò làrántí èsìmèrè jẹ́ irinwó lẹ́ran mo dàjànà ọmọ àbíkọ́dù káṣọ́ dẹ́mi ó dérí owó ó dérí owó ó dérí owó. gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ gbogbo ẹ̀ ni mo ti gbọ́ gbogbo ẹ̀ ni mo ti gbọ́ but èyí tẹ́ wá sọ mode of payment yẹn ìyẹn góńgó lèmi ò fara mọ́ mi ì faramọ́ o torí èmi dì pẹ̀lú cash ni. tí ẹ bá fẹ́ transfer check nǹkan. ah mi ì faramọ́ gbígbọ́ bá mi ṣàlàyé fún kí ló ṣẹlẹ̀ sí Mr. Gbájé. ah sista ìgbà tí Mr. Gbájé send millions of dollars náà send sí wa a para bank títí títí àárín owó yẹn gbà ká tó lè gbà ní bank in fact òfin nǹkan tójú wá rí kò ṣe kékeré. òun ló bọ́ yẹn o wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ rẹpẹtẹ òun ni mo ṣe decide ipe cash. Yeah, what about the insecurity of this country? Hmm. àti pé báwo lè ṣe máa ka millions of naira. wọ́n fi bẹ̀ yẹn lẹ̀. igbó. àǹtí èèyàn fìyẹn rẹ̀ kékeré nìyẹn nínú ọ́fíìsì madam a ní machine tó máa ń ka owó so yẹn ò ń ṣe big deal rárá. mo way out. All Yeah tó bẹ́ẹ̀ bí nǹkan tẹ fẹ́ nìyẹn tí bá ti dé ọ́fíìsì mo máa deliver fáwọn colleagues mi then máa get back sí. Ah, okay you are welcome. nice doing business with you. Yeah. okay. okay. Yeah. madam pẹ̀lú bí organisation yìí ṣe tóbi tóbi báwo lẹ ṣe ṣe máa dì pẹ̀lú cash in this country. ẹ wò tẹ bá fẹ́ gbádùn màdá tẹrẹ fẹ́ kí business yìí pẹ́ pẹ̀lú wọn ẹ má gbé wọlé rárá kọtọ sọ yẹn gangan anyway no problem Like, wáyé you issue tẹ́ni any organization that was none of my business it's your choice. Well, you're welcome. all right you too. cheers. Snake. What? Okay. Come on there. Eh? Show. Oh, boy, Mama. Last bomb. Mama. òwò tí èèyàn bá ń ṣe tí kò bá fẹ́ kó parun èèyàn máa ń fojú ọmọ mọ́ apá mi màámi apá mi. I am assigning you, Snake, as the leader of my team. Mm. Ah. Congratulations. The team leader of my group. Congratulations, bro. Congratulations, bro. Anytime tẹ́ bá ti fẹ́ lọ Push operation. Snake ni kó máa lead. Ara ń tọ̀. Mami, mami, mo kàn fẹ́ béèrè question kan ni. In case ta bá lọ báyìí, tọwọ́ pálábà wa bá lọ ségi, hmm. kí ni a akémi rẹ mo fúyẹ́ wàrà fúyẹ́. kò pọ́síbù kò lè ṣẹlẹ̀ èmi abẹ́fẹ́lẹ́ ìdámẹ́ ìdógún ọmọ ogun tí ṣòro bí agbọ́n tójú tìyẹ ni àparò mi fi ń ríran tí ẹ bá ń rìn lọ́sàn-án mo wà pẹ̀lú yín tí ẹ bá rìn ní ọ̀gànjọ́ ọ̀run hmm. <laughs> ìkọ́kìnkọ́ abala yíyà yíyà yíyà. kò síbikíbi kan tó lè ṣubú lóyún. Hmm. pamọ́lẹ̀. ẹ máa lọ ẹ máa bọ̀ àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹn. Ìlóbi Panadol, ìkàlẹ́ bá bí láì Panadol. Ó nílé iyọ̀ kí nílé kárí. Àwọn ìyá mi mo bọ̀ bí gbogbo ọ̀sẹ̀ wọn ni ọtí jàre ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ó dá mi lójú kò mọ̀ ṣojú wà á ṣẹ́yìn wà á ṣọ̀tún wà á ṣòsì. Ah. Nàbùtú Àlè. sọ kí ló ń bá mi sọ náà kí ni mo náà mi sọ bá mi sọ yìí mo ní mi ìfẹ́ gbọ́ ó ṣe máa lọ pé ọwọ́ mi sí bank mi ìbẹ́ dí pẹ̀lú bank mi èmi àti àjọsọ̀rọ̀ bank fún mi lọ́wọ́ mi ọwọ́ mi ni mo fẹ́ o ọwọ́ mi ni mo fẹ́ nísinsìnyí ojú ti sẹ́yìn máa gbé wọ́n mi bọ̀ máa gbé wọn wá bá mi ní ọ́fíìsì sí i. gbà wọlé ìbọn yẹ ti wá. láti bàbá gírì ni iná ṣe yín iná ṣe yín tẹ̀ sáná láì tọ́nà. ẹ fara balẹ̀ jáde. láti bò ó lòdù gbà wọlé. ọ̀dà gíráǹdì ni. ẹjọ́ tí mo. ẹ̀dá àyùbọ̀ kí ló kéré. ilé ṣe ilé ẹ̀kọ́ ẹ̀ríwọ̀ yára. ẹ wà dábàá rí lọ́wọ́ ọlọ́pàá ṣé ẹ̀rí lọ́wọ́ ọlọ́dẹ ni. ẹsẹ̀ tí máa máa wò ó ẹ̀kan ni máa jẹ́ o. èmi ò bá tìjà wa tí wọ́n bá mọ̀ mí tèmi mọ̀ ẹ́. Important and exporter, yeah? Important and less important. Good! So why not? Above our gold. 18 carats, 24 carats. Right. Oh, then like online banking. Rárá, la la. like o wa ṣe cash. Cash cash. Cash, madam, yeah. Madam cash. Cash, madam. torí ìwọ yìí ọlọ́run ti dárí mi. kí wọ́n máa ṣe kéèmì máa gbà kí máa jẹ́. àmà náà. ọ̀gẹ̀dẹ̀. ìhà pẹ̀lú ẹ̀yà mi. ṣó. ọmọ wa ń bí mi lọ́bì kan. yàrá ọ̀kan yẹn ìgbẹ́ ni owó yẹn wà. ẹ wo bàbá. ọmọ fẹ́ẹ́ fi rajà níjọ Monday. Ah. ó sọ wọ́n ó sọ wọ́n lẹ́nu.

àmì ìgùnsápàdé o ẹ bá ṣe lórí ogun fún àpàdé lára àpàdé. àṣẹ ti gùn ìlànà ẹ̀ náà wá sí CCTV camera tó wà mẹ́rin kí ló dé tí ò sí. ó yẹ kó wà ó yẹ kó kó sí. wọ́n rí

ẹ jọ. àmà àdáàdà yóò jẹ́ kójú ẹ̀ rà. ọ̀rọ̀ ẹ jẹ́ kémi mú fún ọ yóò máa wúlò fún mi. yóò ga kí làlà màámi ẹ ṣáà máa la nílẹ̀ ẹ la náà kẹsàn-án àwọn ọmọ bá

kó ń ṣe gbogbo ìgbàlẹ̀ yẹn máa lọ jalè tó máa mọ̀ pé èèyàn lọ jalè àwọn olè kan wà téèyàn máa jà tó jẹ́ pé ẹ máa ti délé ẹ máa ti máa mutí ẹ máa ti máa ṣe fàájì àdìwó ṣẹ̀ máa máa sọ. ẹwà màámi mo fọ o báwo lọ ṣe ní mọ àmọ́ ìgboro iṣẹ́ tẹ kó kalẹ̀ jẹ́ pé àgbọn agbọ́dọ̀ ọmọ mi lọ yí gígí bókà ah, ah. kọ́ mọ lára ọmọ àmọ́ àkùpọ̀ síbù kan wá mọ̀ ọlọ́run ẹ sọ mí ẹ ṣe mí. màmá kò sí béèyàn ṣe máa jalè tọlọ́pàá ò ní tan sàárín. ọlọ́run tó wá lè ti wá báyẹn wá fẹ́ ṣe tẹ̀ àgọ́ àlẹ́ ṣe kí ni a ṣe tẹ̀ tẹ̀ tẹ̀. adé máa gbọ́ wàá wàá wàá wàá wàá wàá. àdé fẹ́ gbọ́dọ̀ ṣe tì. ọlọ́run ìwọ ti wá ní ọlọ́run àwọn wọn lónìí. <laughs> ó dáa mo ń bọ̀ mo fẹ́ lọ jalè. ọmọ hmm. tó máa dá ni. tí mo bá fẹ́ ló gbọ́dọ̀ bá mi fẹ́ràn. èmi máa ń gbáyà lójú o lọ́bìnrin lọ́wọ́ wọn ń ta. lẹ́ni tó yẹ kó wà lórí ìnàró kó máa kọ́ bọ́ ṣe ránṣọ. sójà wèrè. kí ló ṣẹlẹ̀ torí mi ò mọ ètò kùn ẹ̀ kí ló dé ìbánimọ̀. mi ti gé tọ́ bí a ti bá ti yọ ilé. bá ṣe ń kọ́ ló ń parẹ́ bí kò ní arthritis jù wá lọ. ẹ rí mi láti bẹ̀rẹ̀ tẹ̀sẹ̀ sọ pé ẹ̀ mọ̀ kó ti yá mi ẹ bóúnjẹ jàre wọ́n bẹ̀ òṣìwọ́ lẹ́sẹ̀ jáde kò sí. ẹ fẹ́ pa mí ayé máa gba tápá òǹkọlẹ̀ ìwọ. ṣé kí ni tó jẹ yó. update òṣì ló ń fún wa yẹn. fáwọn update lẹ ṣe ń ra fóònù nine hundred and fifty thousand èyí agẹ́sí kólé. torí gbogbo àwọn tó bá fẹ́ fún rere á máa jìnnà sí wọn báyìí ni. mo ní wá sọ fún yín pé mo ti fẹ́ máa lọ sí ọjà. aṣọ tí mo ní kẹfọ nǹkan. ah mo ti fọ gbogbo ẹ. so ẹ̀yin fẹ́ kó aṣọ ọ̀dọ̀tí padà fún mi. ẹ̀wọ̀n vintage fi ń wá àwọn ọ̀gá locality ni màá fi rọ́ọ̀nù lẹ́mọ̀ pé yẹn lè wà láti gẹ́tù police escort wà pa. kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ ni mo fẹ́ kẹ́ fi rìn gbọ́dọ̀ máa jọ́ọ̀gì ni ẹ máa máa jọ́ọ̀gì ni mi gbọ́ ṣé mi máa ṣe ni. kí o bá jẹ lójú tó ń mú yẹ tó ń bá yẹ bí ìgbà kí o bá ń gbá bọ̀. màá màá gbá etí ẹ tó bá tún sọ. ọmọ tó bá ṣe fún mi sọ fún pé kò sọ. àwọn náà sọ. jẹ́ ká yanjú ọ̀rọ̀ ọ̀rọ̀ yín máa ń makọ̀ fún pọ̀ náà lè yanjú ẹ̀. tó o bá tún tún ìtọ́ tún sọ yẹn sọ màá tún gbá etí ẹ. nínú mo ní kí ẹ bá mi lọ́kọ̀ọ́ àbáyà àbí kí ni mo fi fún yín. Ah. ẹ jọ̀ọ́ tí àbáyà nílé ẹ̀ bá bàbá wọ̀ kùbí kàǹtìrà mọ́tà tẹ́lọ̀ gbogbo aṣọ ló bàjẹ́. ṣé mi ló fẹ́ nà. àbùkù ṣara kiri gbogbo lè tó ń ṣe yìí kò lè help. wọ́n ní ijọ́ tí odi ọ̀rọ̀ àti ẹyẹ ń jú tó ń bá fojú kanra wọn kí ló ní ẹwà ojú ń ló máa ń bàjẹ́ ni. oògùn rẹ̀ bàjẹ́ ni. kì í ṣe ijó mi. mo wá ní wọ́n ti bẹ̀rẹ̀ sí í dúkọ̀ọ́. ẹ dúkọ̀. ṣé ti pẹ́ yín very trustworthy wonderful. that we are coordinated with friends uh, that double together. mọ̀jẹ̀ gbọ́ fọ́ mọ̀jẹ̀ gbọ́ fọ́ ẹ̀ sanwó gbá owó ẹ̀mú lẹ́sàn. ó kò padà sílé o. ṣéyàn kan wà níbi tó ń bá sọ̀rọ̀. ó máa ṣe pé nígbà òun fẹ́ sókè dilẹ̀ ní gbogbo nǹkan báyìí ló máa mú láti ló máa mú le kókó kókó kókó fún mi. na women dey control men you understand. àgàdé sìn. kí ni nǹkan tó wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ kí ni nǹkan tó wà kò yé mi ìwọ obìnrin bìnrin jákèjádò kọ̀ọ̀rọ̀ ẹ lọ́rùn ṣá. ó dáa ilé ìfàmìlétì ní àǹjàní ẹni tí ò bá gbọ́ tẹ̀lé rẹ̀. lásán tó ń pàtó àjò. wọ́n ti sọ yín pé ẹni tí tí tó ti ta pa ọ́ ló máa ń wẹ̀ ní fúnra rẹ̀. títí àbí ní ẹbí gbogbo rẹ wá wò mí dáadáa tí ọba san owó ẹmu tó ẹgbẹ́ ẹmu lónìí àti tí ó yẹ tẹ́lẹ̀ ẹgbẹ́ mu kankan tẹ́lẹ̀ mu. ó sọ̀rọ̀ pé kò fọ́gbọ́n èèyàn bá wí ibẹ̀ ni gbàgbọ́ èèyàn wà kò sì dákun sì ṣe tèmi. wàhálà tí gbogbo eléyìí náà tó ń jẹ yìí náà àmọ́ bó ṣe máa parọ́ tó máa jí àmà parọ́ àmà jí àmà lọ jí àmà lọ. ọlọ́mẹ́ta bá yọ̀ kí mo rí àbẹ̀bí kí ló rí ó tí mo rí ó dẹ́rù bà mí mo rí wúrà ọlá àti àjà ní ọkọ ẹ tó fi ẹnu kọra wọn lẹ́nu. àìláyé àwọn ọmọ ìwé rẹ láìláyé àti máàkì ọkùnrin mo ti máàkì ojú ẹ kí ni olólùfẹ́ mi ló ń pè ṣé ọ̀nà rẹ. àràsán ní gbó ojú àánú mi títí. abẹ́fẹ́lẹ́ kò ṣe é fi bọ́jú ṣeré. abẹ́fẹ́lẹ́. níta ló ń jẹ́ kó wárápá níwájú àkóyá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ mi àlá. abẹ́fẹ́lẹ́. ta ni ó gba ìlọ mi àrọ́ gidigba. abẹ́fẹ́lẹ́. ẹni sọ́kò sọ́jà. nyẹni sọkò sọjà àbára ọlẹ igi gogoro máa gùn ní lójú.